ǹjẹ́ tẹ̀ gbọ́ rí pé Abdulsalam Abubakar ǹjẹ́ mẹ́tọ́ ń pè bẹ́ẹ̀ Abdulsalam Abubakar ó wà lára àwọn tí ó kó bá wa but òun ló ń káàkiri lọ nísìn ló ń sọ̀rọ̀ ẹ̀ di peacemaker but wọ́n wà lára àwọn tó dá wàhálà sílẹ̀ ẹjẹ́ agbọ́n kan tí ìyá wa Modúpẹ́ọlá Onítìrẹ Abíọ́lá ìyàwó bàbá late chief MKO abiola ẹjẹ́ agbọ́n tó sọ. So òun ló ba ìlú yìí jẹ́ òun ló da ìlú yìí rú kò sí ẹni tí gbogbo ọmọ nàìjíríà nífẹ̀ẹ́ tí ò ń ṣe pé bóyá òun lọ ń bribe wọn o torí mi ò rí ẹ̀yà tó ń sọ bọ́ǹtù rúlù rí tíyà dẹ̀ ń ja ìran ẹ̀ táwọn tó ń sọ bọ́ǹtù rúlù àwọn fúlàní ṣẹ́rí ìlú kóṣubú yẹn ìlú kọ́ńtàkìtì kọ́ńtàkìtì àwọn eh, super power colonial master àwọn náà nù tó rá ṣe ni wọ́n tẹ bá ń gbọ́ pé ta ni amúniṣe ni àṣenibánidárò àwọn òyìnbó yìí especially british wọn á ní ẹ ọlọ́run ló ló so ìlú pọ̀ god put nigeria together àbí wọn máa lọ tọrọ ìdáríjì o torí fúnra ara wọn mọ̀ pé british ló put nigeria together. ṣe rí wọ́n lè ti máa sọ fún yín ní church ní mọ́ṣáláṣí lọ́dọ̀ àwọn babaláwo àbí lọ́dọ̀ àwọn onífá ọ̀lọ́dọ̀ traditional kìíní wa pé ọlọ́run ló so nàìjíríà papọ̀ ah ẹ má máa bá wọn sọ bẹ́ẹ̀ lugard arákùnrin yẹn bẹ́ẹ̀ bá ti lọ sórí google l-u-g-a-r-d òun ló ń pè ní ẹni tó kó wa papọ̀ ní 1914 ọlọ́run kọ́ ló kó wa papọ̀ ẹ má máa pe ọlọ́run torí pé ẹ̀yin tẹ́ bá ń sọ bẹ́ẹ̀ ẹ̀ ń dáṣẹ̀ ni ọlọ́run kọ́ ló kó nàìjíríà papọ̀ we are not one we can never be one ẹ̀yà ọ̀tọ̀ọ̀tọ̀ ni wá yorùbá nation no going back.